àwọn ológun ti gbàjọba ní burkina faso àwọn ọmọ ogun kan èyí tí jagunjagun ibrahim traore ṣe ò léwájú fún ti lé ọ̀gágun paul henry sandaogo damiba kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí olórí ìjọba orílẹ̀-èdè burkina faso traore sì ti di olórí ìjọba ológun tuntun lórílẹ̀-èdè náà traore àtàwọn ọmọ ogun mẹ́rìnlá kan tí wọ́n farahàn lórí tẹlifíṣàn ni wọ́n kéde ìṣẹ̀lẹ̀ yìí nínú ọ̀rọ̀ tí wọ́n bá àwọn aráàlú sọ lórí rédíò àti tẹlifíṣàn nílùú Ouagadougou tí í ṣe olú ìlú ilẹ̀ wọn lọ́jọ́ Ẹtì Friday ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún 2022 Captain Traore ní ìdí táwọn fi já ìjọba náà gbà kò ṣẹ̀yìn ètò ààbò tó dojúrú lórílẹ̀‐èdè náà ó láwọn ti ṣàkíyèsí pé apá dàmíbà kò ka táwọn ò bá sì tètè gbégbésẹ̀ tí wọ́n gbé ọ̀hún nǹkan aburú kọjá àlà gẹ́gẹ́ bó ṣe wí. bákan náà ló tún kéde pé àwọn ti so ìwé òfin orílẹ̀-èdè náà rọ̀nà títí kan ètò ìdájọba padà fáwọn olóṣèlú àwọn sì ti tú ìjọba ọ̀gágun Dàmíbà ká ó láwọn ti ti gbogbo ilẹ̀kùn ẹnubodè tó wọ orílẹ̀-èdè náà àwọn sì ti fòfin de ìgbòkègbodò òṣèlú àti ìṣèlú títí dọjọ́ míì ọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún kéde òfin kónílégbélé láàrin aago mẹ́sàn-án alẹ́ sí aago márùn-ún òwúrọ̀ èyí ni ìgbà kejì láàrin oṣù mẹ́jọ tí wọ́n máa pààrọ̀ ìjọba orílẹ̀-èdè Burkina Faso ọ̀gágun Damiba ló gbàjọba lọ́wọ́ ààrẹ rọ Kabore lọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní ọdún yìí ó lé bàbá àgbàlagbà ẹni ọdún márùndínláàádọ́rin náà lùgbẹ́ ó sì fòpin sí ìṣèjọba democracy orílẹ̀-èdè náà ṣé pàṣán tá a fi na ìyáálé ń bẹ lókè àjà fúnyàwó àwọn sọ́jà ẹlẹgbẹ́ rẹ̀ ló yẹ àga nídìí òun náà dàmígbà ṣèlérí bó ṣe gbàjọba tán ní january pé òun yóò wá ìyanjú sí ètò ààbò tó mẹ́hẹ òun yóò sì dá ìjọba padà fáwọn olóṣèlú láàrin ọdún méjì ṣùgbọ́n kò ju oṣù mẹ́ta péré lọ lẹ́yìn èyí tí iná ìjà fi ń ràn káàkiri orílẹ̀-èdè ọ̀hún látàrí àwọn agbébọn àti àwọn ọmọ ogun tínú ń bí tí wọ́n ń ṣe àkọlù sáràlú tí wọ́n sì ń fẹ̀mí ṣòfò kò tí ì sẹ́ni tó mọ ipò tí Dàmíbà wà báyìí lẹ́yìn tí wọ́n mú un láàárọ̀ ọjọ́ Friday ọ̀hún àlàyé kan tí wọ́n ṣe láṣàlẹ̀ ọjọ́ náà sọ pé ètò ti ń lọ láti paná aáwọ̀ àti ìbínú àwọn jagunjagun tí wọ́n gbòmì ọ̀tẹ̀ kaná níléeṣẹ́ ológun ilẹ̀ Burkina Faso gẹ́gẹ́ bí alukoro wọn Niolè Bigo ṣe sọ ẹ ó rántí pé ọ̀kan lára àwọn orílẹ̀-èdè ìwọ̀ oòrùn áfíríkà ní burkina faso lẹ́gbẹ̀ẹ́ orílẹ̀-èdè niger tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ nàìjíríà faith adébọlá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online